Orin Dáfídì kẹẹ̀dọ́gbọ̀n. Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sókè sí; Ọlọ́run, èmi gbẹ́kẹ̀lé ọ. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí, má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi ó yọ̀ mí. Ẹni tí ó dúró tì ọ́ ojú kì yóò tì í. Àwọn tí ń ṣẹ̀ láìnídìí ni kí ojú kí ó tì. Fi ọ̀nà rẹ hàn mí, Olúwa, kọ́ mi ní ipa tìrẹ. Ṣe amọ̀nà mi nínú òtítọ́ rẹ kí o sì kọ́ mi. Nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi, ìwọ ni mo dúró tì ní gbogbo ọjọ́. Rántí, Olúwa, àánú àti ìfẹ́ rẹ ńlá, torí pé wọ́n ti wà ní ìgbà àtijọ́. Má ṣe rántí àwọn ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi tàbí ìrékọjá mi; gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ rántí mi, nítorí tí ìwọ dára, ìwọ Olúwa. Rere àti ẹni ìdúróṣinṣin ni Olúwa, nítorí náà ó kọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ní ọ̀nà náà ó ṣe amọ̀nà àwọn onírẹ̀lẹ̀ ní ohun tí ó dára ó sì kọ́ àwọn onírẹ̀lẹ̀ ní ọ̀nà rẹ̀ gbogbo ipa ọ̀nà olúwa ni ìfẹ́ àti òdodo tí ó dúró ṣinṣin fún àwọn tí ó pa májẹ̀mú àti ẹ̀rí rẹ̀ mọ́ nítorí orúkọ rẹ olúwa dárí ẹ̀bi ẹ̀ṣẹ̀ mi jì mí nítorí tí ó tóbi àwọn wo ni ó bẹ̀rù olúwa yóò kọ́ wọn ní ọ̀nà èyí tí wọn yóò yàn wọn yóò lo ọjọ́ wọn nínú àlàáfíà àwọn ọmọ wọn yóò sì gba ilẹ̀ náà olúwa fi ọkàn tán àwọn tí ó bẹ̀rù rẹ̀ ó sọ májẹ̀mú rẹ̀ di mímọ̀ fún wọn ojú mi gbé sókè sọ́dọ̀ olúwa nítorí pé yóò yọ ẹsẹ̀ mi kúrò nínú àwọn náà yípadà sí mi kí o sì ṣe oore fún mi nítorí pé mo nìkan wà mo sì di olùpọ́njú tì mí lẹ́yìn kúrò nínú ìpọ́njú àyà mi kí o sì fà mí yọ kúrò nínú ìpọ́njú mi kíyèsí ìjìyà àti wàhálà mi kí o sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá mi tí wọ́n kórìíra mi pẹ̀lú ìwà ìkà wọn pa ọkàn mi mọ́ kí o sì gbà mí sílẹ̀ má ṣe jẹ́ kí a fi mí sínú ìtìjú nítorí pé ìwọ ni ibi ìsádi mi jẹ́ kí òtítọ́ inú àti ìdúróṣinṣin kí ó pa mí mọ́ nítorí pé mo dúró tì ọ́ ra Ísírẹ́lì padà ìwọ Ọlọ́run nínú gbogbo ìṣòro rẹ̀